ní ìgbẹ̀yìngbẹ̀yìn lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà. ẹ jẹ́ kí a gbọ́ àwọn gbólóhùn tó ṣe pé wọ́n jẹ́ àwọn gbólóhùn tọ́lẹ̀ eléyìí tó ẹ pé tí onílàáka ìgbà gbọ́ ọ yẹ kó sí níyè kó ta nídìí kan lọ síbi àti túbà lọ sọ́dọ̀ Ọlọ́run aṣíwájú wa Sa'id ibn al-Musayyab àgbà nínú àwọn tàbí'í wọ́n ní Ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ fa innahu kana lil-awwabina ghafura dájúdájú Ọlọ́run jẹ́ aláforíjìn fún àwọn ẹni tó ṣe wípé wọ́n máa ronú sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run àwọn ẹni tó bá túbà. Sa'id ibn Musayyib ọláyà yìí sọ̀kalẹ̀ fẹrẹrọjòlè yóò zẹnìbó thumma yatub ó sọ̀kalẹ̀ ní lórí ẹni tí ń ṣẹ̀ tí ń sì ń tọrọ àforíjì ẹni pé gbogbo àtọ́ba ti ṣẹ̀ tọrọ àforíjì gbogbo àtọ́ba ti ṣẹ̀ tọrọ àforíjì gbogbo ẹni tó yẹ pé gbogbo àtọ́ba ti ṣẹ̀ lónìí ó tọrọ àforíjì ìró dùnú ní fún o. fa innahu kana lil awwabina ghafura. dájúdájú ọlọ́run ọba aláforíjì ló jẹ́ o sí gbogbo ẹni tó ṣe pé tó bá ti lè tú bá lọ sọ́dọ̀ rẹ̀ yóò foríjì. yáà nǹkan tó kó ìrẹ̀wẹ̀sì ọkàn bọ̀ kí ló mú ọ sọ̀rètínù níbi àti ríkẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti fi hàn. ipe gbogbo ẹni tó bá ti ṣẹ̀ tó sì àforíjì àforíjìn foríjì. foríjìn. ibn Iyad rahimahullah òun náà jẹ́ àgbà nínú àwọn àtàbíyìn ọlọ́lọ́n sọ pé bashiril mudhnibina bi annahum intaabu qabiltu minhum wa hadhir as-siddiqina. أني إن وضعت عليهم عدلي عذبتهم fún àwọn olùdẹ́ṣẹ̀ ní ìró ìdùnnú igi tó bá tọrọ àforíjìn màá gbà á lọ́wọ́ wọn màá foríjìn wọn tá bá túbà màá gbà kìlọ̀ fún àwọn olódodo wípé tí èmi. E tó bá jẹ́ pé ìṣèdọ́gba mi mo bá fẹ́ lò lé wọn lórí ìyọ́ jẹ wọn náà ni eléyìí tó túmọ̀ sí pé kò sí bó ṣe lè dáa tó kò sí bó ṣe lè ṣẹ̀sìn tó tó pe ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ nítorí tó o ní mo sin náà ń dáa mo sì jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ dọ́ba ó rí i pé gbogbo dáadáa tó lóo ṣeun àtàìdáa tó jìnnà ṣeun kò tí ì san ìwọ ẹyin ju ẹyọ kan nínú àwọn ẹyinjú méjèèjì tọ́lọ̀ fún ọ ìwọ sì mọ̀ pé ìwọ kìí ṣe ẹyinjú méjì lásán ìtọ́lọ̀ ń dá sí ọlá ọ̀pọ̀ púpọ̀ ìdẹ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan nínú wọn ó bu àyà ó lè san ìdẹ̀rẹ̀ ẹyinjú kan tán kí lòun á ń wò pé àlìjánná náà lọ́sàá wọ̀ ń dandan torí dáadáa tó ṣe san ẹyinjú kan tán ẹyinjú kejì wa ọpọlọ ń kọ́ etí méjèèjì imú àtẹnu ńkọ́ ìdẹ̀ra tirun tó wà lórí rẹ̀ ńkọ́ ìdẹ̀ra tẹ̀kẹ́ rẹ̀ ńkọ́ ìdẹ̀ra tẹyín tọ́lọ̀ ń kó sí ọ lẹ́nu ńkọ́ ìdẹ̀ra tọrùn ńkọ́ ìdẹ̀ra tọwọ́ ńkọ́ ìdẹ̀ra tẹ̀kánná ńkọ́ ìwo ló lè san torí ẹ ọlọ́ni tó bá jẹ́ pé ìṣèdọ́gba mi ni wọ́n bá lò lẹ́yìn lórí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ni tí ń ṣe tèmi gbogbo yín pátá ni ìyọ̀bá jẹ. Talq ibn Habib رحمه الله هناني إن حقوق الله أعظم من أن يقوم بها العبد ولكن أصبحوا تائبين وأمسوا تائبين دجاجو إيوالون أتوبي أتوبي جنتية دالستوليك بلو شو ما أصبحوا إما جسائي تائبين lẹ́ni tó túbà lọ sọ́dọ̀ lọ wà á mùsùn ta ìbíyìn ẹ sì máa dẹni tí ń rọ̀wọ̀ lẹ́ni tí ń túbà àti àárọ̀ àti òru yín ẹ sáà máa túbà àmọ́ ẹ lè pé wọ̀ lọ ẹ sáà máa túbà gbogbo gbà. apá kan nínú àwọn aṣíwájú wa rere ni innal abda la yudhnibu adh-dhanb fala yazalu nadiman hatta yadkhula al-janna fayaqulu iblis laytani lam uqi'uhu fi adh-dhanb ẹrú a máa ṣe ẹ̀ṣẹ̀ kò ní yé wá kábàámà àbámà ni ọmọ kó lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o Ọlọ́run á ti torí pé ń kábàámà lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ padà fi sálì jẹnà Ìbílísì ṣètán ni ọmọ aṣọ pé ó ṣe kí ló mú mi kí ló mú mi dẹ kí ló mú mi mú ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tó ń tipọ́ dẹ́ṣẹ̀ ó sì tún wà lìjànà torí pàbámọ̀ tó kó lórí ẹ̀ṣẹ̀ ló gbé wà lìjànà nìyí umar ibn al-khattab radiyallahu anhu ó ní ijlisu ila at-tawwabin fa innahum araqqu af'ida àwọn ẹni tí bá ń túbà ni ẹ máa jókòó tì o torí pé àwọn ọlọ́kàn wọn máa lẹ́jù yàtọ̀ sẹ́ni tílé ayé ń dáná sí lójú líle kókó lọ́kàn ọ̀daràn lè ẹni tí ń wo pọ́ùn ti ní millions bílíọ̀nù ló kù táwọn lé nìsín àìjá bẹ̀rù ọlọ́run ìjà jẹ́ wọ́n wọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ń bọ́ ń sọ yún òní tí wọ́n débi tó ń lọ subhanallah yàtọ̀ sẹ́ni tí ń túbà ọkàn tí wọ́n máa lẹ̀ torí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pípé téèyàn bá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ìyẹn máa rí rere gbà àmì ẹni tí ò bá ti túbà rere jẹ́ tiwọn o báwo la ṣe fẹ́ mọ̀ pé túbà tí wọ́n túbà ọlá àwọn àmì wà fún un nínú àwọn àmì yìí ẹjẹ́ á máa dé òun náà ni kéèyàn jẹ́ pé èèyàn tún dáa ọ̀rọ̀ rẹ̀ sunwọ̀n ju bó ti ṣe rí lọ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó túbá sí kó tó túbá ẹni tó bá yẹ pé ọ̀rọ̀ rẹ̀ tún dáa sí lẹ́yìn ìgbà tó túbá ó ju bó ti ṣe wà lọ kó tó túbá á sọ pé tútúbá rẹ̀ lálàáfíà bí ìwọ tó ṣe pé òpìdán ni ọ́ babaláwo ni ọ́ ọwọ́ atúbà lọ sọ́dọ̀ lọ olóòpìdán má òṣìṣẹ́ awo má kó wá jẹ́ pé ìgbésí ayé rẹ̀ wá dáa ìsẹ̀mí rẹ̀ sunwọ̀n àwọn àgbésẹ̀ rẹ̀ ó dáa púpọ̀ lẹ́yìn ìgbà tó túbà ju bó ti ṣe wà lọ́kú tó di pò túbà ẹni tó jẹ́ pé ó ń sìn náà ni gbogbo obìnrin lọ́fẹ̀ẹ́ bá sùn tán ọ̀daràn ó wá túbá pò òun sí bẹ́ẹ̀ mà òun fẹ́ pátì òun á pátì gbèsè ayé rẹ̀ wá dá ó sunwọ̀n ju bó ti ṣe wà lọ tẹ́lẹ̀ kó tó di kó túbá á sọ kó túbá ní tútúbọ̀ òdodo nínú rẹ̀ nínú àmì tá a fi dá a mọ̀ pé tútúbà rẹ̀ lálàáfíà òun náà ní kọjá pé gbogbo ìgbà ọ sáwà lórí pọ̀ ń bẹ̀rù ọlọ́run náà ni ìbẹ̀rù ọlọ́run kò yá ọ yàtọ̀ sẹ́ni tí ń wò pé kò sí tí ń bọ̀ lókè tí lọ́gbà ọ wá lóun ti túbá ọ <laughs> ti túbá àmẹ́ni tó túbá lódodo ẹ̀rú ọ̀mọ̀ bá ń gbogbo gbà torí pé yọ́mọ̀ wò pé kò síbi téèyàn lè gbà téèyàn fi lè jàjà bọ́ mọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ torí ẹ̀ lọ́nà ọba ẹlẹ́dàá wa ni ó sì rán àwọn màláìkà láti máa sọ fúnrú àwọn eléyìí nígbà tí ó bá gbẹ̀mí wọn alla takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù nípa nǹkan tẹ́ bá ń wájú lẹ́yìn ikú yín ẹ sì má bọkàn lórí ní tẹ́ fi sílẹ̀ sílẹ̀ ayé irú ìdùnnú nì pẹ̀lú àlìjánà eléyìí tọ́lọ́ wọn bá ti ṣe ládìhùn fún yín níjọ́ náà ni ìbẹ̀rù tí wọ́n tà ní ọjọ́ ọkú wọn. nínú intanetfima wípé tútúbà rẹ lálàáfíà òun náà ní kọ́kàn rẹ kó sí kúrò nídìí ẹ̀ṣẹ̀ pátápátá kó sì dúró digbí sídìí kábàámà àti ìbẹ̀rù. ìbẹ̀rù àti kaba yìí yi wá jẹ́ òdiwọ̀n irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ bó ti ṣe tóbi tó àti bó ti ṣe kéré tó. eléyìí ni Ibn Uyayna ló fi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé la yazalu bunyanuhum alladhi banaw ribatan fi qulubihim illa an taqatta'a qulubuhum. ilé wọn tó kọ́ kò ní yé jẹ́ nǹkan tàbítàbí ẹ̀yà àfi kí ọkàn wọn fẹ́ já lórí ẹ̀ kí ni tàbí tàbí burúkú wọn kò mbẹ́. torí ẹ̀ ìtúbà a máa já tàbí tàbí burúkú dànù ìbẹ̀rù gidi níbi àti jìyà ọlọ́run tó tóbi ó máa mú kí ọkàn kó tagiri ó sì máa lé ọkàn jìnnà sí ẹ̀ṣẹ̀ eléyìí nìtúmọ̀ pé ọkàn já kúrò nídìí àbámà kábàámà eléyìí ni pàápàá pé èèyàn túbà o nítorí pé ọkàn èèyàn máa já pàtì ní nǹkan tó ṣe pé ń kábàámà lórí nǹkan ti ṣe síwájú yóò sì máa bẹ̀rù ìyà burúkú eléyìí tó lè jẹ́ tòun lálùkìyàmà ẹnikẹ́ni tí ọkàn rẹ̀ bá sì já láyé ń bì lórí aburú àìdá àti ètò tó ti ṣe nílé ayé ajẹ́pọ̀kan rẹ̀ ọjà lọ́la kìyàmà ní ìgbà tí aburú tá a wí bá ṣẹlẹ̀ sí tó rí ẹ̀san àwọn olùṣerere tó rí ìyà àwọn ọ̀daràn ọkàn rẹ̀ ọ̀padà jálà ni kò sí tàbí ṣùgbọ́n bí ọba jáláyé sí ọjà lọ́rùn nínú táàtò fi mọ̀ pé tútúbà rẹ̀ túbà tó lálàáfíà ni òun náà ni rírọ́ rírọ́ kan ọ̀tọ̀ eléyìí tí máa ṣẹlẹ̀ fọ́kàn tó ṣe pé kò sí ntọ́jọ́ rírọ́ yìí ò sí sẹ́lómi àfifẹ́ni tó bá ṣẹ̀ ebi ò lè mú kọ́kàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbára gbóná kan ò sì sí tó lè mú kọ́kàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ kan lásán ò sí tó lè mú kọ́kàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nǹkan kan ni tó ṣe kó ju gbogbo ń tà wí lọ rírọ̀ ọkàn níwájú olúwa ẹlẹ́dàá wa ní rírọ̀ tọ́fẹ̀ tó gbòòrò. eléyìí tó ṣe pé yóò rọ kiri ká gbogbo ọkàn tí ó sì wá mú ṣubú síwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́ni tó ṣubú gbaragada lẹ́ni tó ṣe pé ó múra rẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ wálẹ̀ pẹ̀lú ìtẹríba ọkàn tó gbópa gẹ́gẹ́ bí ẹrú tó sá mọ́ olówó rẹ̀ lọ́wọ́ ni tó ṣe pé ọwọ́ wa bà kó sọ síwájú olówó rẹ̀ kò wá rẹ́ nìkan tó lè gbà á lẹ̀ lọ́wọ́ olówó rẹ̀ má ó sì rí i pé kò sí ìbùyẹ̀ sí kò síbi tó ń lè sápamọ́ sí kò síbi tó ń ti lè gbà tó ń ti lè jàjàbọ́ lọ́wọ́ olórí yìí báyìí ó sì rí i pé ìsẹ̀mí òun dáadáa òun oríire òun àtọ́lọ òun ń bẹ nínú kí olówó wọn yọnu sùn ó sì ti mọ̀ pé kò síbi tó ń fẹ́ gbà nìsí olówó òun ti máa ń pọ̀ òun ó ti mọ àpàdé àlùdé gbogbo ìgbésẹ̀ tó ń gbé ó sì ti mọ gbogbo orú ọ̀ràn tó ń dá tó ń ti kó sì nífẹ̀ẹ́ sólówó rẹ̀ ó sì ní bùkátà sí i ó sì mọ ọmọ nínú ara rẹ̀ bóun ti ṣe lẹ́tó àti bí agara ti ṣe dáhùn tó bóun ti ṣe yẹpẹrẹ tó àti bí olówó òun ti ṣe lágbára tó àti bí olóhùn ti ṣe kà màmá tó gbogbo eléyìí báyìí yọ wá mú kí ọkàn rẹ̀ ọ̀rọ̀ kọjá pé ọ̀rẹ́ ra rẹ̀ lẹ̀ fún olúwa ẹlẹ́dàá rẹ̀ a irú rírọ̀ yìí tí ọkàn máa rọ̀ ọmọ ṣàǹfààní púpọ̀ fún èèyàn ó sì máa ń bí rere fún èèyàn kódà a máa ṣe àtúnṣe gbogbo ohun tó bá ti bàjẹ́ nínú ọ̀rọ̀ èèyàn ó sì máa mú èèyàn súnmọ́ olúwa ẹlẹ́dàá èèyàn pẹ́kípẹ́kí ọlọ́run ẹlẹ́dàá wa sì nífẹ̀ẹ́ sí irú kọ́kàn ọ̀rọ̀ báyìí àti ìtẹríbọ ọkàn yìí àti ìrábàbà fún olúwa ẹlẹ́dàá wa àti ìgbàfà fún torí náà ẹnikẹ́ni ò ní ṣe báyìí o kí tútúbà rẹ̀ kọ́ mọ́ àjẹ́ gbígbà torí ìdí ẹlẹ́yìí òdodo lọ̀rọ̀ tí olùmọ̀sán يا من ألوذ به فيما أؤمله ومن أعوذ به فيما أحاذره لا يجبر الناس عظما أن تكاسره ولا يهيضون عظما أن تجابره ولو باتو ما سادي نبي أتيرين تمام فجوس الدوري وماما ساتو níbi àti eré ní tí mo fojú sùn ìwọ sì ni mò ń máa sáde níbi gbogbo ní tí mò ń sá fún tí mò ń bẹ̀rù àwọn èèyàn kò sí o tí wọ́n lè ṣe àtúnṣe gungun tí ìwọ ọlọ́run ọba bá dá kò sí kò sì sí àwọn èèyàn kan tó lè dá egungun tí ìwọ ọlọ́run ọba bá tún ṣe ẹni tó bá ti lè gbà báwọn yóò rí rere gbà lọ́dọ̀ Ọlọ́run ó sì fi hàn pé ẹni tó túbá bẹ́ẹ̀ á ó túbọ̀ òdodo ìtúbà rẹ̀ yóò sì jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ lọ ẹni tí ò bá ti ríru eléyìí nínú ọkàn rẹ̀ tútúbà yìí kìí ṣe gidi ni wọ́n ń peru eléyìí o àfi kéèyàn ṣàtúnṣe rẹ̀ èyí túmọ̀ sí àti ṣe lílé tútú bátọ́lá làáfíà àti lè bá kìí ṣe ń tọ́ rọrùn lódodo ó rọrùn fẹnu fi ṣe ó sì rọrùn janupa àti ṣe ṣùgbọ́n lódodo kò rọrùn ẹnu dùn ó rò fọ́ ni nínú nǹkan tí máa ń ràn yàn lọ́wọ́ tí èèyàn fi máa túbá ọ̀nà ni ikhlasu niyyati lillahi ta'ala fi tawba kájẹ́ká níyàwó ọmọ kàga sí ọlọ́run níbi tútúbà wa pé torí rẹ̀ torí ọlọ́run nìkan la ṣe fẹ́ túbà ká sì jẹ́ kí gbogbo àwọn ṣẹ́ wa míì náà kọjá torí tọ́lọ́run la ṣe ń ṣe. torí ká nàbí sallallahu alaihi wasallam sọ nínú ẹgbà wọ̀rọ̀ wípé inna Allaha la yaqbalu min al-amali illa ma kana وابتغي به وجهه الإمام النسائي لو بدادي وهو حديث حسن لا <laughs> لا جولون وباوا كيك بان ككلو ويرو ní iṣẹ́ tó bá ṣe àyàfi tó bá ṣe nítorí tó lọ́ọ̀ nìkan tó sì fi wojú ọlọ́run lónìí ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá túbá ẹ túbá fọ́lọ́run lónìí ni o ẹ sì túbá fọ́lọ́run nítúbá pé ní tó wà lọ́dọ̀ ọlọ́run la fẹ́ fi gbà ojú ọlọ́run la fẹ́ fi rí àtúbà nítorí ẹnì kankan. bákan náà ẹlẹ́kejì nínú tí máa ràn yàn lọ́wọ́ láti túbà ó náà ní kí ẹni tó fẹ́ túbà kó gbìyànjú ní òdiwọ̀n bágbára rẹ̀ bá ṣe máa kó ṣe àwọn ẹsẹ̀ rí tó yẹ pé yóò jẹ́ kẹsẹ̀ rẹ̀ kó múlẹ̀ ṣinṣinṣin lórí dáadáa ṣíṣe tí ó sì mú kí òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ kó tẹ̀wọ̀n pẹ̀lú dáadáa tí ó sì mú kí àwọn aburú rẹ̀ kọjá ń tà parẹ́ torí pọ́lọ́ sọ pé innal hasanati yudhibna sayyiat àwọn sẹ́ẹ̀rí a máa pa àwọn sẹ́ẹ̀ búrẹ́. àbánabi sallallahu alayhi wa sallam ó ní wa atbi'i sayyi'ata alhasanata tamhuha wa atbi'i sayyi'ata alhasanata tamhuha. ànábi sallallahu alayhi wa sallam sọ pé máa ṣiṣẹ́ rí lẹ́yìn tí ó jẹ́ aburú tó ṣe ṣíṣiṣẹ́ rí lẹ́yìn èyí tó burú a máa paṣẹ aburú rẹ̀ nínú nǹkan títún máa ràn yàn lọ́wọ́ láti lè túbá òun náà ni ká jìnnà sí àwọn àyè téèyàn bá ti máa ṣẹlọ̀n kó má tún dí àwọn àyè yìí má àyè tó ń ti ń ṣe zina àyè tó ń ti ń pẹ̀gà àyè tó ń ti ń mutí àyè tó ń ti ń ta tẹ́tẹ́. àyè tẹ́ ń ti ń ṣe jàǹbá àyè tó ń ti ń pààyàn àyè tó ń gbẹ́ bọ́ lọ mọ́tò débẹ̀ nínú tí máa ni lọ́wọ́ láti túbá òun náà ní kéèyàn máa burú àìdá eléyìí tí ń bẹ fẹsẹ̀ eléyìí ti ń ṣe kéèyàn sì máa irú ìnira eléyìí tí ń téèyàn bá ti máa burú tó wà nínú ẹ̀ṣẹ̀ àti ìnira tí ó fà fún yàn yóò jìnà sí. nínú tí máa ran ni lọ láti túbá òun náà ni pé gbogbo nta ń lò láti sẹlọ̀n ká gbogbo nta ń lò láti sẹlọ̀n ká gbogbo nta ń lò láti sẹlọ̀n ká torí pé ẹ̀hìn táwọn nǹkan bá wà kò sí náà ni ó tún dà wọ́n gbà kan pé ah gbà kan là ń lo kinní yìí o mọ́kànlá ní ká pátì náà la pátì o èmi ó tún máa lo pátì bàjẹ́ bíi ọpọ́n tó ń fi ń tẹ̀yàn nù ọ̀fọ̀ dànù kíkàlùkù ó sinmi ìgbà tẹ̀ ń bomi sí omi tó ń wò wá dànù wá fọ́ gbàǹdànù kálukó sinmi yàrá tó yà sọ́tọ̀ tó ti ń gbà àlejò ó sọ di yàrá tí wọ́n ń sùn tíyàwó rẹ̀ ń sùn tọ́mọ rẹ̀ ń sùn kálukó sinmi wá sẹ́mi lọ́kọ́. bákanáà nkẹlẹ́kẹfà tí máa ran ni lọ láti túbá oníyànníkè ká máa wá àwọn ọ̀rẹ́ dáadáa tí ìrànni lọ́wọ́ láti ṣe dáadáa tí lẹ́ni jìnnà sáìdá ìsà àwọn ọ̀rẹ́ òfò àwọn ọ̀rẹ́ àdánù àwọn abatẹnijẹ́ títí wọ́n ti ta tó ṣe pé bí wọ́n ṣe batẹ lómi tí wọ́n fọ̀ dànù làwọn náà wá irú ẹyẹ pé àwọn ẹni bú ẹni òfò ń bá rìn kí ni wọ́n náà dà yóò dẹni tó ti ní nǹkan àjà eléyìí tó ní agbára láti fi kojú àṣetán láti fi lé àṣetán nìdìnnà bí èèyàn wá ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àti torú ni àti tọ̀sán ni èyí tá a máa wí ńgbà tá a bá fẹ́ sùn èyí tá a máa wí ńgbà bá jí sáyé gbogbo ètò wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí àwọn ètò ọmọ máa lọ gbà lọ́dọ̀ àwọn èèyàn tó máa gbàgbà kúgbà tó ẹ kókó àlejò gbé lé ọlọ́ wọn àwọn akó púpè kan ọlọ́run má àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu torú àti tọ̀sán ìyẹn tẹpẹlẹ mọ́ gbogbo orú eléyìí kí ṣètọ́ni tí máa fa ní lọ sídìí kásẹ̀ pẹ̀lú irú atụbọtawo wo ìní máa ṣẹlẹ̀ tí gbogbo ẹni tí bá ń ṣe ìwà abú tí máa ń hùwà ìdá tí ń dẹ́ṣẹ̀ lóríṣiríṣi irú àtúbọ̀tán burúkú wo ní retí wọn ní kàmánkíá irú èwo ní retí wọn lọ́la kìyàmà láyé àti lọ́run nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà láti ayé ń bì lọ́lọ́run ti máa fi hàn wọ́n bí ẹ bọ́lá sọ pé wa anibu min qabli an ya'tiyakumul 'adhab thumma la tunsarun ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín o ẹ sọ pásọsẹ̀ sílẹ̀ fún ọ ṣáájú kí ìyàwó tó dé wá bá yín o tẹ́ wàá dẹni tó ṣe pé àní ràn sí ẹ wàá rí ẹ̀ṣẹ̀ oríṣìí méjì lẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wà àti màá pé títúbà ọ náà ní ká pa ẹ̀ṣẹ̀ tì ṣùgbọ́n kò lè ṣeé ṣe ká pa nǹkan kan tì ṣáájú kó tó di pa àmọ́ ìgbà tá a ti mọ̀ pé ọ̀ràn yẹn ni ká túbá a jẹ́ pé báwo la ti ṣe wá fẹ́ túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ láì mà nípa ẹ̀ṣẹ̀ a jẹ́ pé ká máa ń jẹ́ ń jẹ́ṣẹ̀ gan ọ̀ràn yẹn ni ká mà nípa kíní ń jẹ́ṣẹ̀ gan ọ̀ràn yẹn ni nítorí pè lẹ́ṣẹ̀ náà ni gbogbo nǹkan tó ṣe pọ́ takò ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí ní ká pàtì tó ṣe pé pípàtì ibẹ̀ ni títẹ̀lé tọ́lọ́run wa kó a jẹ́ pé ń ṣe nítorí ní ká kí wọ́n pàtì eléyìí ẹsẹ̀ ni wọ́n gbogbo eléyìí àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà wọ́n pín ẹsẹ̀ ọ̀nà méjì àwọn ẹsẹ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ń ti pé ìyapa ń bẹ láàrin wọn nípa àwọn ọ̀nà tá a máa gbà láti fi ṣe ìyàtọ̀ láàrin èwo lẹ̀ṣẹ̀ kékeré èwo sì lẹ̀ṣẹ̀ ńlá tó ń ti pé a ti gbà ipe ọlọ́run alẹ́dàá wa ti fi hàn wá nínú Al-Qur'an ipe àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó kéré àmọ́ gbogbo ẹ̀ náà lọ́lọ́run ní ká jìnà sí ọlọ́ni intajtanibu kaba'ira ma tunhawna an nukaffir ankum sayyi'atikum wa nudkhilukum mudkhalan karima tẹ́ bá jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a kọ̀ fún yín láti ṣe á sì àforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín á sì mú yín wọ ilé alápàlẹ Ọlọ́run tó sọ nínú àyà mi ó ní alladhina yajtanibuna kaba'ira al naam jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá wa san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní àlùkàyàmọ́ tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wà yìí àwọn olùmọ̀wá wọn tó bá a gun orí láti bá a tẹ̀síwájú lórí ètò adabu duniya wa deen asalaamualeykum wa rahmatulahi wa barakatu.